gangan ọmọ nàìjíríà fẹ́ mẹni tó yìnbọn pa kí wọ́n pìrìsẹ́ǹtẹ̀ kí òfin ó sì ṣiṣẹ́ lórí rẹ̀ ó yọ mí àmì àti orúkọ mi bó bá ṣe ń lọ níwòrò àmọ́ àbí tó yín létí ṣùgbọ́n àwọn bọ́ìsì ò tí ì sinmi o wọ́n láwọn fẹ́ mọ kú tó pa ẹni ọlá a sì fẹ́ mẹni tó pa abẹ́kí wọ́n pìrìsẹ́ǹtẹ̀ gẹ́gẹ́ bí àwa náà fẹ́ bẹ́ẹ̀ wọ́n pìrìsẹ́ǹtẹ̀ tó pa ẹni ọlá ẹ ṣeun o.

tó tẹ̀ wá jọ àwọn èèyàn lójú ni pé àwọn ẹbí ẹ̀ wọ́n ń béèrè òkú ẹni ọlá wọn fún ọ lókun. wọ́n ti gókù jáde ibi tó bá lọ gókù sí ibi tó bá lọ gókù láàárín ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n ti wọlé sí sọ́sọ́ òun náà láàárín yẹn àdẹ̀gbọ́ rìpọ́ọ̀tù pé wọ́n jà níbẹ̀ yẹn rárá everybody ò dáwó everybody ò dáwó. níta tún gbọ́ ni wípé ẹni tó yìnbọn bá jẹ́ àwọn elétò ààbò tí àwọn iléeṣẹ́ máa ń dágbà fúnra wọn iṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni kì í ṣe sójà lójú ẹsẹ̀ lábá rọ̀bẹ̀ sí ẹ ti máa rí pé ṣe ni àwọn àmọ̀tẹ́kùn àwọn ọlọ́pàá wọ́n ti kú bẹ̀ láti jí pé kánàdé àjọba àwọn tí wọ́n gba ọmọ wọn yìí àwọn jẹ́ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń tajà wọ́n ń rajà ní agbègbè ibi tá a wà yìí tó sì jẹ́ pé tí àwọn boys yẹn náà bá dá wàhálà lẹ̀ ó ṣeé ṣe kápá ẹni tó ní ilé ìtura náà kó má kà á náà ń tẹ̀tù sí wọn lọ́kàn kí wọ́n má ti dá wàhálà yẹn lẹ̀ lọ́wọ́ wọ́n sì ní àwọn fẹ́ rí òkú ọmọ àwọn tí wọ́n pa wọ́n sì pa ẹni tó sì pa ọmọ náà wọ́n fẹ́ kí ìjọba gbé wọ́n sì fẹ́ kí ilé ìtura ìgangan kó náà kó wà ní títì pa kó fi mú kàtà òfin iṣẹ́ láàbí tí wọ́n ṣe nínú ìròyìn tá a gbọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ìṣẹ̀lẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ nílé ìtura yìí wọ́n á máa tètè yọ̀bọn jáde wọ́n yáwọ́ ìbọn púpọ̀ èyí tó jẹ́ kí wàhálà tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ lónìí à ń rọ ẹ̀yin ìjọba gbogbo bíbí tẹ́ ti ń wò wá yan authorities láti gbé ìgbésẹ̀ lórí ilé ìtura àti gbogbo tí wọ́n bá ń ṣe ń bẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ a fẹ́ mọ ẹni tó yìnbọn pa ẹni ọlá gangan ọmọ Nàìjíríà fẹ́

má ti tọ́ ọmọ yẹn jáde. Bọ́dá kọ yìí wá tí ó tiẹ̀ tún wá bẹ́ẹ̀ ibi tí wọ́n gbókùn ẹgbà lélẹ̀ ibi tí wọ́n gbókùn ẹgbà lélẹ̀ ibi tí wọ́n gbókùn ẹgbà lélẹ̀. Thank Abẹ́ni! Ẹ̀yin